Ètò SVA tá a gbé kalẹ̀ jẹ́ àfikún nípa àwọn àlàyé àwọn ọjà wa fẹ́ni tó bá ń lo káàdì wa move. Àgbọ́yé tàbí nǹkan kan tó ṣokùnkùn sí yín nínú gbogbo àlàyé àwọn ọjà wa ẹ tẹ òǹtẹ̀ ọ̀kan. Àwo àwọn akọrin tà tẹ́ nífẹ̀ẹ́ sí tàbórin kan tẹ́ fẹ́ kó máa dún nígbà tó bá ń pè yín lọ́wọ́ tàbí àlàyé kan lẹ́ ń fẹ́ àbí ẹgbẹ́ eré ìdárayá kan lẹ láàyò ẹ tẹ òǹtẹ̀ èjì àgbọ́yé tàbí ìbéèrè lórí ọ̀rọ̀ ẹ̀sìn tàbí nǹkan míì ẹ tẹ òǹtẹ̀ ẹ̀ta ẹ fẹ́ kí nọ́mbà yín ó máa ṣiṣẹ́ ní dédé nígbà ìrìn àjò yín ẹ tẹ òǹtẹ̀ ẹ̀rin láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ẹ òǹtẹ̀ òfo.